Maria. Wamba, wamba, wamba, wamba. Ṣọlá pé ó dẹ̀rù ó kún ṣó nọ̀rẹ́nọ̀rẹ́ ọ̀sà ṣúlẹ̀ gbẹlẹ̀gbẹ́ kó ń bá máa rìn ọmọ òfúra kò fúra kò kò fúra o ikú ń pa wọ́n jẹ bí ẹni káwé ojútólé ó tó kó ó dàrú ro sọ̀rọ̀ pé. ṣọlá pé ó dẹ̀rù ó dẹ̀rù. ikú pa wọ́n ní kọ̀ọ̀kan ikú pa wọ́n ní kọ̀ọ̀kan ikú pa ní kọ̀ọ̀kan. ṣọ́nṣọ́ méjì ò gbọ́dọ̀ fojú kan. lọ́lọ́lọ́lọ́lọ́. má dúró má dúró. báwo làwọn kan tó lọ rò. bẹ́ẹ̀ ni màmú ti ka dáadáa tẹ́tì náà ti kó wá báyìí bọ̀mọ́ yẹn sọ pé àwọn mọ́tò méjì tó ń bọ̀ wọ̀ ní pẹ́ débi so i think thirty thirty ló wà ní each vehicle so wọ̀ ní pẹ́ kó dé. ìbáyìí mo mọ̀ ẹ́ ṣé o kà á dáadáa tó o bá kà á lọ́tún ka ọ èmi ò jẹ́ gbèsè o. mo kà á dáadáa ma yes ma. ẹ bọ̀ tó. ó dùn mí. ìyá alájẹ èèyàn ti bàbá alájẹ wọn wá ń débi. àbí nà <laughs> báwo ni. Àtinúkẹ́ ẹ wá ń bí o bá mi gbẹ́jọ kò fọ́ mi ní kó wá wọnú mi. ó ṣe ọkọ mi báwo ni ṣàlàfíà ó ga ọ̀rẹ́ mi lójú ẹ ń dán ọ̀rẹ́ mi á fà ẹni yẹn kó ṣòdè tí bá mi pè wọ́n bá. ó máa wá in fact mo ti bá wọn sọ̀rọ̀ láàárọ̀ kí n tó kú jẹ́ n tún pè wọ́n. ó ń bọ̀ ọlọ́run jọ mo láìkí píǹtì yìí o ẹsẹ̀ yìí tó bá fàìn kó tọ́ fọ́rẹ́ mi o. ẹ̀ẹ́ ìyá kò ṣe é hello oh, okay mo àrí náà sọ bẹ́ẹ̀ mo sọ bẹ́ẹ̀ ó ti ń bọ̀. ó ti ń bọ̀ ṣe àmì ìléwé ìtọ́rẹ́ mi o kò ń sọ bẹ́ẹ̀ ni kò í zì. onírú mi olóòlè yan kí la wá jọ rẹ̀ fún. èmi ìléwé ìtàlísí ẹ̀. everything ló máa wà òkè kí ló máa mu. wọ́n wọ́n bá ti dé tí mo ti yanjú kan tó ń ṣẹlẹ̀ báyìí wàhálà ìmọ̀ àmú kò bọ́ lọ́wọ́ fún mi mi ò lè mú kankan o. ṣé o lè tó yẹ ni. Ah, ó lè jù bẹ́ẹ̀ lọ. lórí ọ̀rọ̀ ọjà ah, mo tún kò fọkàn bá àwọn náà ló yọ yìí sọ fún fún ma wá. Surely baby, surely baby, how are you? As a player, ojú ìfanimọ́ra o, ṣé mo rójú ìrísá? Ìyá alájẹ kan báyìí. Eh, báwo lọjà o ṣàjẹ̀ ń gbádùn òfin fóònù dà mí láàmú kí ló dé. ayo this is my friend. okay. bọ́sẹ̀ odógboro lorúkọ ẹ̀. wow bọ́sẹ̀ odógboro. bẹ́ẹ̀ni bọ́sẹ̀ odógboro. what a fine name. bẹ́ẹ̀ni sà aka yọ̀yọ̀. Ah, ṣé o tún gbẹ̀yẹ̀ wọ bẹ́ẹ̀. sọ fàyàwọ́ ló ń ṣe. bẹ́ẹ̀ fàyàwọ́ ni sà. <laughs> ọ̀kàrẹ̀ eh, ṣé kí n gbàdúrà pé ẹ máa lọ rí ẹ máa bọ̀ rí ẹ máa kó sí wa lọ́wọ́. Ah. àwọn ò jẹun ah. àwọn ò jẹun ṣé kọ́sítọ̀mù ọmọ òwòye ràn ní. ó tẹ̀ tí kò sí yín lọ́wọ́ bẹ́ẹ̀ ni ah. mo dẹ̀ ṣe kó sí yín lọ́wọ́ mọ̀ pé ayé ẹ̀ ti dàbẹ̀ yẹn ṣé ibẹ̀ ṣe ń bá mi ṣe tí gbogbo ẹ̀ ń dùn ẹ̀yin náà ṣàbí ọwọ́ ọlá yín ẹ̀yọ́ láyé ni mò ń jẹ àtọwọ́ ọlá ọlá tó bá níta ní backbone ẹ ẹni tí mò ń pè rè eh. yes kárí sọ bó ṣe bá mi ṣe tí gbogbo ẹ̀ ń dùn tínú mi ń dùn mo fẹ́ kẹ́ bá mi ṣètò ọ̀nà. ok bí mo ṣe ń bẹ ẹ ṣe tó ń dùn mẹ́ ẹ tínú ẹ̀ ń dùn kí bó náà ṣe ó yọ̀ǹda ẹ̀ fún mi. Ah, ah, mi lọ bẹ mi ò yọ̀ǹda ẹ o iṣẹ́ lásán o iṣẹ́ mojowó o ah, mi ò fi kọ́ mi ṣeré. ṣé wàá rí àwọn aṣọ òkèèrè kà ló ń dì pẹ̀lú hmm. so òun náà kò fẹ́ ìyọnu kankan lọ́nà kí gbogbo ẹ̀ ṣáà máa ṣe stand ok ok ok akube nìyẹn. ah bẹ́ẹ̀ ni sakube ni. Eh, àwa ẹ̀ tí wọ́n wá choose sakube yà irú àwọn jàmbá yìí wà nílẹ̀ ah, owó wà nílẹ̀ ni. owó wà níbẹ̀ pa bẹ́ẹ̀lì bó ṣe wà yóò níye tá a máa ń gbé. owó wà lórí akube. bẹ́ẹ̀ ni sà. ẹ máa rówó mbẹ. a máa rówó mbẹ sà. ní kúta akube gbogbo àná kan la máa kó ráìsì wọlé mm. ah, ah. ẹ̀hẹ́n náà. ẹ o jẹun. ẹ eh, orogún owó mò ń jẹ o. ó ṣe bẹ́ẹ̀ ni ẹ ó fifty thousand really fifty thousand. Eh, so èmi kọ́ ló máa kó fún òkú sí mo fẹ́ fowó ẹ̀ ṣe o mi ò gbowó lọ́wọ́ ẹ̀ n tó ń fún mi ti ju owó lọ àbí tí mò ń sọ yìí ẹ owó yẹn àá kàn kó fún àwọn junior officers torí àwọn ló máa ń wà ní point àwọn ló máa ń wà ní base ibi tẹ bá ń gbà kọjá àwọn lẹ máa ń bá ń bẹ̀ tó bá dẹ̀ ti débẹ̀ tó bá ti dárúkọ mi wọ́n á ti gbà pé yes ìkí àmì ló ti wá o ò ní problem. mi ní problem ah ẹ ṣe gan ni dáàdi ẹ ṣe god bless you bọ̀ ọ̀rẹ́ mi ó ṣọ̀pọ̀ nígbà past pass àbí kí ló sọ. ọmọ ń béèrè pass ni. ọmọdé yóò mọ̀ mí o ò dẹ̀ jẹ́ kó mọ̀ mí mi ah. jẹ́ kí n sọ kíní kan fún ẹ sórí àwa custom officers ẹ kàn wò wá bẹ́ẹ̀ ni o a kì í ṣe ka o àwọn ẹlòmíà ní à ń pa àwọn oníṣòwò lẹ́kún àwa náà ń ṣiṣẹ́ owó náà àmọ́ tó ń pè ní owó bẹ́ẹ̀ problem tó ṣẹlẹ̀ ni pé ọba rán òun sẹ́ni olódò ọba kún bódò ọba bá kún inú kó bọ́ sódò tàbí kó dó sódò kó wá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ìjọba ló ń gbéṣẹ́ rán wa náà a dẹ̀ gbọ́dọ̀ jíṣẹ́ tó fi rán wa ìjọba ló ní ká pawó wọlé àdẹ gbọ́dọ̀ pa owó wọlé àní gbà kẹ́kọ ọjà tó wà látòkè òkun tàbí ní ẹ̀yìn odi ìlú kẹ́kọ wọ̀lú láì gba ìwé àṣẹ lórí ẹ̀ ṣé tí mo sọ yẹ àwọn sọ́tà wọn ṣe nìyẹn ṣùgbọ́n at times àwa náà máa ń ṣe níta bá rán ní sẹ́rú àfitọ́mọ jẹ́ so ìgbà míì àárọ̀ adọ́gbọ́n àdìjú apá kan báyìí àáyà kan nítorí irú àwọn ṣe tí mo sọ yẹ nítorí irú ẹ àdìjú kan àáyà kan báyìí àṣebí kálá rí ṣe tí mo sọ yẹ so àwa custom náà a nífẹ̀ẹ́ aráàlú ṣùgbọ́n lẹ́ẹ̀kọ̀ọ̀kan a gbọ́dọ̀ mọ ṣiṣẹ́ wa so bó ṣe jẹ́ nìyẹn so ẹ̀ ní problem so ti gbọ́ tó bá ti wá fifty thousand naira yẹn àṣẹ tó máa yẹ ká ṣe bẹ̀ sọlá pé so mọ̀ pé o rẹ́ mi jẹ ṣá. ó yẹ kó wá bá mi lọ́fíìsì fọ́rọ̀ tá à ń sọ yìí mi náà o kàn wá kì mí mọ́lẹ̀ wá ní kẹ́mi wá sí mi. inú mọ̀ pé ilé ti ṣọ́ọ̀bù mi ilẹ̀ di báyọ̀ mọṣẹ́ yìí mo ṣe ń kọ́ ni. ò ń fọlá jiyọ̀ àbí. ọlá jiyọ̀ bí ti bá wọn. ìwọ lè tó bẹ́ẹ̀. ẹni wáyé tó bá yẹ já. kó lọ láláì yá. bá ṣe ló gbọ́. orúkọ tèmi ni ọláyẹmí adébáyọ̀. inú mi dùn láti darapọ̀ mọ́ ẹgbẹ́ yìí mo sì ṣetán láti tẹ̀lé òfin àti ìlànà ẹgbẹ́ yìí ẹ ṣé. ẹ bá wa sọ òfin àti ìlànà ẹgbẹ́ yìí fún wọn kí ẹ bá wa fún wọn ní constitution kí wọ́n lè bá mọ àwọn nǹkan tó yẹ kó máa tẹ̀lé nínú ẹgbẹ́ yìí sista ọláyẹmí ẹ káàbọ̀ sí àárín I didn't mean much nípa constitution wọn ẹgbẹ́ yìí ò sí fún bóyá ń show òde We ń ṣe ìyàwó àbá ń ṣe òkú ẹ máa wá expect káwọn ẹgbẹ́ tẹ̀lé yín lọ náà nǹkan tá a wà fún nínú ẹgbẹ́ ni pé a máa ń jà fún ẹ̀tọ́ àwọn ọmọnìyàn especially ẹ̀tọ́ obìnrin hmm, ẹ̀ẹ́dẹ̀ ní regret pẹ̀ darapọ̀ mọ́ wa mo àṣọ yín fún yín. another thing a kì í gbọ́kọ̀ ara wa o bá a ṣe wà yìí a ò gbọ́dọ̀ gbọ́kọ̀ ara wa then iṣẹ́ iṣẹ́ wa ò kì í dákun tèmi bá gbaṣẹ́ táwọn gbaṣẹ́ ìgbọ́dọ̀ bá wọn duṣẹ́ mi mọ̀ bóyá ẹ understand nǹkan tí mo ń sọ mo dẹ̀ gbàládùra pé time tẹ join wa ẹ máa mọ̀ sí rere. láfikún ẹgbẹ́ tẹ̀ ń wò yìí ó wà fún ẹni tó bá ní ìṣù pẹ̀lú ọlọ́pàá ọdún òtí rìsìn ẹ̀ bá ti jẹ́ ní òní o a ṣetán láti jà fún un ẹgbẹ́ yìí ò ń ṣe fún jàgídíjàgan kò dẹ́ ṣe fún ẹgbẹ́ òkùnkùn ṣùgbọ́n a máa ń jà fúnra wa ni. self defence. a kú pàdé o gẹ́gẹ́ bí ojú bí ṣe pé sínú pàdé lónìí mo wòye pé bíbí wá ṣe dára tó ó yẹ ká ní aláfẹ̀yìntì ìyẹ̀gbẹ́ bíi patron and matron àti lọ́ọ̀yà so tí anything bá ṣe fẹ́ kọ̀ṣẹ̀ rúgbó wa tá a máa láwọn tá a fẹ́ tó lè dúró tì wá àdíkìlẹ̀ rí sí nípa ti aspect yẹn èmi ní èèyàn kan pàtàkì tá a lè fi ṣègi lẹ́yìn ọgbà wa tí ò dẹ̀ ní dojú tì wá. Oh, anma kò èmi wò pé kò jẹ́ kí ẹgbẹ́ tó báyìí ká má rẹ́gísítà sí under government association kankan mò ń wò pé bóyá bí ká rẹ́gísítà under àwọn CAC. a ti ń ṣiṣẹ́ lórí yẹn. ẹnì kò dá sí. I think we are okay. kí ni ẹni wọlé ló kúra ọkọ̀ máa ń tẹ̀lé ọkọ̀ máa ń tẹ̀lé ọkọ̀ máa ń tẹ̀lé. CLO. Service ọmọ òfúra kò fúra kò kò fúra o ikú ń pa wọ́n jẹ bí ẹni káwé ojútóolé. nígbà tó ń kéde bíbá ó mà kí náà wá kílè ní gbogbo kọ́rídọ̀ Bọ́lá ṣé mo ti wọ́ọ̀lẹ̀ several times kó má máa rú kinní báyìí. jọ torí ọlọ́run kí ni mo jẹ́ manager bí báyìí fún. ṣó fẹ́ kí ọ̀gá put o fẹ́ òkè òkè o fẹ́ lé mi kúrò níṣẹ́ àbí. o fẹ́ gbàjẹ́ lẹ́nu mi àbí. mo ti máa sọ fún ẹ o lọ́rọ̀ kan má sàkẹ́ o má sàkẹ́ mi rẹ́ o kí ni sọ pé lẹ́yìn àbáwo ah, ah, ah, ni jàre jẹ sórí àbí ọ̀rẹ́ mọ̀ bínú jàre ọmọ yìí ọ̀rẹ́ ti sú mi i'm telling you truth bàbá sọ pé kí n má bínú kí n má bínú kí má bínú kí má bínú èmi ni ọ̀gá máa gbọ́ blame lórí mi. pẹ́ẹ́pẹ́ má ń tọ́ báyìí pé mo ní kó wá ṣe kí ló fi tí mo ní kó wá ṣe. àwọn èèyàn kàn mọ́ amúnú bí yẹn. ṣùgbọ́n yẹn ti sẹ́gun ọ̀rẹ́ mi mo máa ti yájú kan sí ẹ hmm? mo ti fi ẹ fún bù jìnnà torí pé hmm? mo gbọ́kàn lé ẹ mo ti gbé ẹnu mi yí mo ti. kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ torí pé mo ní ẹ tó pé mo gbọ́kànlé ẹ mo ti fún bò gán. ṣe sórí mo belong sí association kan. civil liberty organization, ni orúkọ association yẹn. sórí ẹgbẹ́ yìí kìkìdá obìnrin ni gbogbo wa pátápátá. ẹgbẹ́ yẹn wà fún bí kéèyàn máa gbára èèyàn sílẹ̀ lọ́wọ́ ẹ̀gbin a máa help ara wa tá a bá rí pé ẹ̀gbin fẹ́ ta lé ìkan nù wa a máa fight fún ẹni yẹn ìkan tẹ́gbẹ́ yẹn wà fún nìyẹn so nísìnyí wọ́n wá ń sọ̀rọ̀ pé i need backbone which is very right mo ti wá gbé ẹnu mi gbẹkúgbẹ pé kò sẹ́ni tí mi ò mọ̀ mọ̀ yàn kíní kan irọ́ ni mi mọ̀ kankan o ìwọ nìkan ni mo mọ̀ torí pé mo mọ̀ pé o ní àwọn èèyàn ńláńlá yìí o ní wọn lọ́wọ́ torí ẹ̀ mo ṣe sáré wá báyìí. ṣé torí ìyẹn ló ṣe wá kó ọkàn sókè tó tó yẹn. ọ ṣé kò tó torí ṣó fẹ́ gbọ́ ṣókè bá ṣe ń parí meeting báyìí mi ò lọ sí anywhere bí báyìí ni mò ń bọ̀ straight ọ̀dọ̀ ẹ mò ń bọ̀ straight because. ó yẹ kó o mọ̀ mí nà ó ìdá ti disturb ara ẹ tó tó yẹn sori ìwọ ló ń sọ̀rọ̀ báyìí tó bá rí bí mo ṣe ń sọ̀rọ̀ mo ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni pé àwọn ẹni ẹgbẹ́ mi fúnra mi ni mo mọ̀ wọ́n ni ojú òde gbọ́dọ̀ tì mí ni mo ṣe sáré ń bọ̀ lọ́dọ̀ rẹ̀. ojú mi tiẹ̀ sísè tó ti ní mi. ṣé pé kí n fọkàn mi balẹ̀. ó yẹ kó jẹ́rìí ọ̀rẹ́ tó ní nà ó yẹ kó jẹ́rìí ọ̀rẹ́ tó ní. sori máa introduce ẹ sáwọn méjì kan tó o bá ti mọ̀ ọ́ méjèèjì yẹn ọ̀rẹ́ gbàgbé o ti mọ̀ yàn kí ni mo sọ fún ẹ owó ni wọ́n ó ti mọ̀yàn sórí àwọn tí mo sọ fún ẹ yìí wọ́n mọ IG hmm? kò sí kọmíṣánná yẹn ní kọ́ńtírì tí wọ́n mọ̀ oh wọ́n mọ sẹ́nítọ̀ oh. wọ́ ọ̀rẹ́ fọkàn balẹ̀ mm-hmm. ó sọ pé àwọn obìnrin nìkan ló wà nínú association yìí mm-hmm. obìnrin ni gbogbo wa are you serious of course ṣé mi ló dẹ̀ ní interest báyìí ṣé mo lè join yín. tó bá ti ní interest ó ti yá. mo lè join of course now. Ah, wò ó gbàgbé ọ̀rẹ́ ṣé o rí i pé mo tẹ̀lé join yín yẹn ó ti tán. lóòótọ́ fọkàn balẹ̀. Ah, ó ṣe obìnrin nìkan ló wà ń bí àbí. obìnrin nìkan ni wá sí i. má wọrí ó ti tán. sọlá pé ó dẹ̀rù ó dẹ̀rù kí ló wá ń ṣe látàárọ̀ ọ̀gá ó ti sún èmi bíbá. ẹ lọ́rọ̀ ṣe alábẹ́bí. kí ló dé lè tó yẹ látàárọ̀. o má bínú má bínú má bínú ó ti bínú. mo bínú mo bínú tẹ́lú ti pa ẹ́ ń má bínú sọ ma kí mo sọ fún ẹ kí mi tìyàn wá lọ́gà lọ́gà ni bó ṣe mọ rí nìyẹn. ìfá mo tọrọ àyè ni mo ṣe wá dẹ lóhùn. ọ̀gá o má bínú má ìdíyà má bínú má bínú. ẹ̀wọ̀n ṣé ẹ̀ ṣàgbàgbé ìtọ́jà mi tí mo ló wà lọ́nà. mo sọ fún ẹ pé o ò ní problem mo ti control àwọn boys mi kí ló fẹ́ ṣe ọjà ẹ. àpò àwọn boys tèmi náà ń pè mí o bí. wọn ni mọ́tò jẹ́ ká lọ kí ni problem ẹ gan. ṣé máa yẹ kí problem wà ní gbogbo. o báwo ni ṣe máa ní problem nígbà tó ti wà fún ẹ ṣé problem ah, o fẹ́mi problem tó o bá ti fún mi problem mi náà lè fún ẹ o. mama kọjú tùlú ọ̀rọ̀ ìbọn olú ọ̀rọ̀ òjò kò kó ọbẹ̀ o. kò sẹ́ni wáyé tó bá yẹ já tó lọ lálàyé tó bá ṣe ló gbà ló gbà ló gbà ó ló gbà ó. àṣepamọ́ àṣepamọ́ nígbà. kí ló dé tí wọ́n fún ẹ ní query letter. mo kàn débi iṣẹ́ láàárọ̀ yìí àmì ọ̀fíìsì àbá pè mí ó ní mo ní lẹ́tà I was even thinking pé bóyá promotion letter ni inú mi dùn inú mi bàjẹ́ nígbà tí mo rí pé kórí letter ni. okay uh, but there, there should be a panel tó jẹ́ pé ẹ máa fi kínní lọ́wọ́ tẹ máa gbẹ́jọ́ lọ́pá tírú nǹkan báyìí bá ṣẹlẹ̀. ẹ ah, in fact wọ́n ti set up panel Ah, beautiful. a máa meet panel eh, but so eh, mọ̀ pé to máa gbẹ̀yìn lè so mọ̀ ṣá. suspension. ìyẹn dẹ̀ dáa ìyẹn sì bẹ́tà ju pé kán kán sáàkì lọ eh? irú eléyìí sì ṣe bí tó bá déwájú àwọn panel all you need to do is answer them yes or no ibo ṣe dẹ̀ ṣe wà mo mọ̀ pé ó jẹ gbèsè custom àgbo báwọn ṣe fàyàwọ́ custom ni mo dẹ̀ mọ̀ pé òkòrò ìjọba jẹ nígbà tó yẹ pé bóyá kankan délé tí ò ní ìdìkan tábà ní pé bóyá kinní kan mo jẹ́rìí ẹ̀ mo mọ iṣẹ́ tó ń ṣe àbí ṣé wọ́n ti ṣe nǹkan burúkú kan tẹ́lẹ̀ ni so tí wọ́n bá ti ń béèrè lọ́wọ́ ẹ yes or no yes or no bàdé tá fúnra wọn bá máa fi rí pé o jẹ̀bi ẹjọ́ wọn á dẹ̀ kọ another letter logis ni wọ́n ń pè é wọ́n á dẹ̀ tún mu fún ẹ gbára all this will be over. wọ́n lọ ṣe yìí Bọ́dà kí ni? I'm not expecting this from you. Mi ò retí ilé lọ́dọ̀ ẹ̀ náà. Ọ̀dà kí ló fẹ́ kí n ṣe ṣé kí n bú sẹ́kùn ni? Kó o lè mọ̀ kó dùn mí. Ẹ gba lẹ́tà ni. Ìjìnlá dáradá. Sáà kí wàá gbalẹ̀ ní ìlú. máa gbọ́ sẹ́rí ẹ̀gbọ́n sẹ́rí ẹ̀ tí gbọ́ kankan ẹ̀ tí rìn kankan ẹ̀ sẹ́rí tá a bá ti kú bí gbàrà báyìí àti ẹ̀ tí jáyé àti jáyé sáyé ilé ìta ń yìí ni ayé oní tébù ayé oní pákó ẹ wò ó àjàyé foreign ń kó yín lẹ́yìn báyìí torí mo mọ̀ pé wò ó ti bẹ́ẹ̀ jà ń kó yín lẹ́yìn báyìí ń kó yín lọ sí club cubana sọmọ cubana. ẹ dàpọ̀ ṣe wọ́n ń ta táyà bẹ́ẹ̀. kí ni nọ́ńtà ń bẹ bátìrì ọmọ bátìrì tirẹ̀là àyà tó yẹ la fẹ́ fi àwọn ìfẹ́ kò ah. ń iná ń tàn bẹ̀ ọpọlọ rẹ ti lọ ó ti lọ. Ah. Ah. o bẹ sọ pé o jáde bíi pé kílọ̀bù ibi tí wọ́n ti ń sayé ibẹ̀ ní kílọ̀bù Cubana. ẹ sọ́jẹ́ eh. ọmọ aládé èmi ò ní lè lọ bẹ́ẹ̀ o. tàádé bẹ́ẹ̀ tí wọ́n máa lè ọ̀rìn fa sísà òórùn sísà lásán bó ṣe ń wo yín máa pa mí bí ọtí ni ká tó pé kí wọ́n máa fà lẹ́gbẹ̀ẹ́ mi. kí ló ń kí ni kárí ayé rò pé mò ń sọ o sóò mọ́tò ayé tí mò ń sọ ni kílọ̀bù sínàfẹ́là ibẹ̀ láti pàdé àwọn èèyàn ńláńlá ah. Ah, ah, kí lọ sí. ẹsẹjì. àwọn èèyàn gidi ma Ọlọ́run. ṣe ọ̀dà taba ti wá kúrò ní mm-hmm. ibẹ̀ ń tán ta ló ti dé Ẹlẹ́gùṣì rí nu yìí. àmọ́ máa bẹ̀ ọ́ létí omi. ìyẹn sọdọ ọba Saheed Ẹlẹ́gùṣì o. lórí ìyanrìn. ìyanrìn tí a ti ìyanrìn tí wọ́n yẹ bẹ́ẹ̀. ìyanrìn ọmọ ọmọ kọ́ ọ lẹ́ẹ̀ báyìí. ibẹ̀ ń èyí ó jà yé yóò sì bẹ̀ yà wèrè. Eh wọ́n mọ̀ mọ̀ jàyé lọ́wọ́ báyìí wọ́n sì gbọ́ pé kárí ayé ó sì mọ̀ wò báyìí kárí ayé ọmọ wò báyìí kárí ayé ọmọ wò báyìí ah. tó bá jẹ ayé tó yẹ kankan lumi ni jù wá ọmọ ọmọ ọmọ swim ọmọ sí báyìí. ẹ <laughs> eh, kò sí wàhálà mọ̀mọ̀ mọ̀mọ̀ pọ̀ pẹ́ ìtàjòpó náà lọ ẹ gbogbo bí ọba wà lẹ́mí náà fara mi kalẹ̀ abafẹ́lẹ́bù títí dé dọ̀ndé nineteen. <laughs> ẹ kò sí wàhálà ńgbà náà ó ti bọ́ sí rọrùn sí wọn ẹ mo bọ̀ mo bọ̀ mo bọ̀ mo tún bẹ sàwọn kankan tó jẹ́ pé kò sí pé dandan ni kí gbogbo wa gbọ́ sí. a kàn bọ̀ sí ibi ọ̀tẹ́ kan tó bá tẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni tó ń tẹ́ ah, <laughs> ìwà àwọn kùmà kùbánà rẹ mọ́bẹ̀ ah, àbí kí n kílíọ̀sì ẹ mọ́bẹ̀ ẹ sojú ẹ lè sọ fún òun kárí ayé kókó jẹ ká máa lọ. kí lẹ fẹ́ lọ sọ ẹ sọ tẹ bá fẹ́ sọ ń bí iná. ọ̀dà lò sí kò dàbí gbogbo àṣejọ sí. jẹ́ káwọn máa lọ. ẹ̀yin lẹ mọ títẹ kí fadé là ní ara yìí. ẹ máa lọ ẹ máa lọ. ẹ máa lọ. wàhálà ń lọ náà ni. mi ò ní dára obìnrin tí ń gbọ̀n fún kinní báyìí ó láìkí tó ń kí ló dé kìlò dé ó sì sọ lẹ́ẹ̀kan náà ẹ̀ẹ́dá máa wọ̀ ìlọ̀kùn tí kò mọ̀ tiẹ̀ ti dúró rárá. Ah. Ah, ìkankan rẹ̀ yeye yìí ọ̀gá máa ta wọn. bílẹ̀ èjì ká ẹ pẹ̀lẹ́. ẹ ah, lọ ra sa. ẹ pẹ̀lẹ́ ẹlẹ ẹlẹ jókòó ẹ jókòó ẹ jókòó ẹ bóyì ẹ pẹ̀lẹ́. ẹ àwọn ọ̀rọ̀ tí mo bá ń sọ lórí fóònù yẹn hmm. tí mo ní mo fẹ́ introduce àwọn club mi sí yín so àwọn ni mo mú wá. pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ ẹlẹ àwòtọ wọn ti sọ̀rọ̀ yín fún mi wọn ti sọ̀rọ̀ yín fún mi dáadáa dáadáa ẹ ẹ má bínú ẹ jẹ́ kí n morúkọ ẹgbẹ́ yín lẹ́ẹ̀kan sí. clo. sẹlẹ ni. ara sa o. Civil Liberty Organization. Oh, Civil Liberty Organization. Civil Liberty Organization. Okay. Ó ṣẹ̀ṣẹ̀ yé mi nígbà tí ẹ̀ṣẹ̀ sí ní CLO àwọn ṣẹlẹ̀ mọ́ ń jẹ́ bẹ́ẹ̀ ń gbà mí. Hmm. Kò sí ìrọ̀rùn ló gbogbo ẹ̀ bá dé. Wọ́n ti sọ̀rọ̀ yín fún mi. Láì ní dínà pẹ̀lú ká tó mọ̀ mọ́ fa ọ̀rọ̀ gùn. Wọ́n lẹ̀ nídìí àwọn agbára kan. Ẹ sì nídìí àwọn sọ́pọ́ọ̀tì àwọn nǹkan kan látara tí mo rò pé ẹ need tó jágbára ò ní backup àwọn ọlọ́pàá àbí kẹ́ni kankan mọ̀ bá mọ̀ halẹ̀ mọ́ yín ibi tá a wá bá a déhùn èmi ti bá yín ṣiṣẹ́ lókè hmm. Hmm, mo ti bá yín ṣiṣẹ́ lókè mo ti máa introduce yín sí eh, IG. IG. Hmm. ẹ mọ̀ tí wọ́n ń pè ní IG inspector general of police òun ló lórí gbogbo ọlọ́pàá tí ń bẹ nàìjíríà pátápátá èyí ń kọ́kọ́ máa jẹ́ backup fún yín náà kò sí tẹ̀lé dá lára kò sí tẹ̀lé ṣe kò sẹ́ni tí ó bì í ṣe mọ̀ pé tí wàhálà bá fẹ́ bẹ̀rẹ̀ ìsàlẹ̀ ni ó ti bẹ̀rẹ̀ yóò wá mọ ọrùn lòkè ló dífá fún pé ní state level máa introduce yín CCP commissioner of police ìtìlẹ̀ yìí èèyàn yín ni ó jẹ́ Hmm, èyí ayé ni ó jẹ. <laughs> èmi ti sọ fún yín tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ kàn dára yín láàmú ni mo ní tẹ bá ti déwájú wọn báyìí gbogbo ìṣòro ayé yín ti tán gbogbo ń tẹ bá fẹ́ kò sí nǹkan tí wọ́n ní ṣe fún yín ṣé ráwọn ilé náwó náwó ni wọ́n o kò sẹ́ni tí wọ́n mọ̀ lágbàáyé kì í ṣe bíbá yín nìkan wọ́n mọ̀yàn all over the world ni kì í ṣe nàìjíríà nìkan so ẹ béèrè anything tẹ bá fẹ́ ẹ má tijú ẹ béèrè anything tẹ bá fẹ́ béèrè lọ wọn ṣó ti yẹ yín sìn. in fact bó ṣe ròyìn yín gẹ́lẹ́ làbá yín. ṣé wàá rí àwọn tí wọ́n tó ń darí ìlú yìí mm-hmm. tó ń jẹ́ àwọn tí wọ́n ń darí ìlú yìí tó jẹ́ àwọn èèyàn ńláńlá bí àwọn sẹ́nẹ́tọ̀ àwọn rẹ́pù tí wọ́n ń jókòó sí pálíámẹ́ǹtì lórí ọ̀rọ̀ nàìjíríà á mm-hmm. tún introduce yín sí náà. Ah, thank you so much sir. àmọ́ lọ́wọ́ ara mi mm-hmm. ah, ó ṣe gan kálẹ̀ bákejì mi bí ni kò bá dájú ó ṣẹ̀ṣẹ̀ kú òun bí nìsín nìsín ni tó bá jẹ́ pé ẹ bá anyway ó lè bá wa padà ń bì àmọ́ kó tó di pé òun dé lórúkọ mi àti fámìlì tọ̀dọ̀ mi mo fún yín ní ọmọ àbọ̀sí kan. ẹ lọ brandy ẹ pẹ̀lú clo yín. Ah, ẹ má kọ donated by me o ẹ má kọ mm. olówó fariwo ẹjọ. tẹ́ ẹ bá ti mọ chief mm. tẹ́ ẹ mọ ẹsọjì mm. ẹ ti mọ yàn. nyamba rẹ wamba wamba wamba wamba mo nyamba mo dẹrù mo dẹrù ṣọlá pé ó dẹ̀rù o. kéèyàn jẹ́ èèyàn ní gbèsè kọ́kùnrin dẹ̀ balẹ̀ kára ayé mi. onírànlá onírànkòkò bàbá àṣà funfun yín olórí burúkú ẹ̀ mo mọ̀ pé màá fi ẹ̀ lọ́jọ́ kan mo mọ̀ pé màá fi ẹ̀ lọ́jọ́ kan mo mọ̀ pé olórí burúkú ẹ̀ dání ẹ̀ àbọ̀ mọ̀ pé olórí burúkú ẹ̀ dání ẹ̀. níbo ni mo lọ dà má mo fi kíní dá ẹ padà sẹ́yìn níbo ló o fẹ́ gbáájú mi kọjá ẹ̀rọ ayé ò tiẹ̀ bá pọ́ bóyá pọ́ pọ́ mo lè ti kábọ̀ ẹ lójú ẹ̀yin ọmọ òṣì ọmọ rádaràda ẹ̀ ní wọ́n kọ́ tí yín síwájú ọkọ̀ ọlọ́kọ̀ lẹ́mọ máa káàkiri ìwọ náà fẹ́fẹ́ kọ́sítọ́mù àbí ó fẹ́fẹ́ kọ́sítọ́mù wọ̀ mí tutututu ṣé ní ìjọ tí wọ́n ti ẹ̀ lè bá lọ́kọ ni orí ẹ̀ burú ni ṣé ẹ̀ ń wọ ìyàwó ilé èèyàn kó tó di pé ẹ máa sọ pé fẹ́ fẹ́ ni ó mi ni níbo ló kí ló dé kí ló dé tá à ń fẹ́ pé bọ́mọ lọ́mọ lò ẹ́ ṣàbímọ tí yín. ṣé ìyá wèrè kí ló dé tásìwò yín ṣe wà ojú ṣe wèrè ọ̀rẹ́ ara wọn. ta ló bẹ̀rẹ̀ sọ̀rọ̀ kí ló kọ́ ẹ̀ ń bẹ̀ ìgbà tó pé lórí burúkú ni yín ẹ̀yin olóṣì méjèèjì ọkọlọ́kọlẹ̀ máa máa wá káàkiri ṣé ní mọ́tò yìí ájà ìlẹ́nu máa gbà dì ájà ah, ah. ìlẹ́nu. mọ́tò èrò ẹ wá ni mo ni mọ́tò kílé tẹ̀ ń la òkà tẹ̀ ń la òkà mọ́ mọ́tò ẹ̀ lè jẹ́ kó gorí odò èmi lèmi lélẹ́yìí o kí ló ṣẹlẹ̀. wọ́n lọ bó ṣe mọ́ forúkọ gbẹ́ lójú dànù ṣé wọn ló fẹ́ gbèjẹ́ ìwọ ló má wọrí wàá kú sórí ọ̀rọ̀ ọlọ́rọ̀ sí i. ẹ wá ṣe ń ṣe eré níṣẹ́ torí pa àwọn oyin ẹ wá bẹ ṣe tó lẹ ṣe máa wálẹ̀ èmi àti ẹ̀ta bá dọwọ́ bò yín á máa nà yín gan o. má bọ̀ má bọ̀ wá nà mí. ẹ wá sọ pé ẹ̀yin ẹkún síwájú ẹkún sẹ́yìn òun wá fẹ́ bá yín fọkàn ṣé kìí ṣe pé ìṣẹ̀lẹ̀ yín náà wá rí tí ń gbà tọkọ yín fẹ́fẹ́ yín ẹ wá bọ́ sínú ọlá ẹ yí inú ọlá ẹ jẹun sókè ẹ jẹun sí gbogbo obi tán ẹ ẹ ṣọwọ́ ẹ jẹ́kẹ́lẹ́ omi má wọrí ṣó ti gbọ́ má wọ ṣẹ́bí straight tó fẹ́ máa jẹ lélẹ́yìí má wọrí àti ẹ̀mẹ́yìn méjèèjì ó máa jẹ́ pọ̀ by the time I am finished with you ọlọ́run má jẹ́ ká wá padà wá dórí títì ibi tẹ́ ti máa má padà kiri ọjà lélẹ̀ èmi ni mo sọ bẹ́ẹ̀ fún yín olórí burúkú tiẹ̀ tó bá ti bí ẹrẹ tí wọ́n bá ti bí ẹrẹ kó o gbọ́ ohun tó sọ wàá mọ̀ pẹ̀lú lásán jẹ́ kó tiẹ̀ ṣe ṣù màá tún máa rí ẹ. ẹ ti ẹ̀ bá wẹ́ẹ̀mí tó dalé ní tábà tún mú yín lọ́nà ọ̀bọ̀mí à ń ná yín gan-an kí ló ń ṣe yín joy joy. soj joy joy. soj. ìwọ ọmọ èyí sáàmọ ó fẹ́ pa mí. mo lè pa yín soj kí n tó máa lọ mo tún ní kí n remind yín ni. kí n tó mọ. ẹ ń ṣe gbẹgbẹ tí mo sọ fún yín pé mo belong sí hmm. òfin wa ò fààyè gbà pé ká máa date àwọn boyfriend ọkọ àwọn excuse wa mi ò dẹ̀ nífẹ̀ẹ́ kán mọ̀ so mo ní kí n sọ fún yín kí n tó lọ. Hmm? ẹ máa gbọ́ joy. yes dear ọlọ́run má ṣe mí ní amukumẹ́kọ mm. ṣé bó ṣe ń wò mí sóun rí mi bí ọ̀dẹ̀ ni àbóun rí mi bí dìndìnrín. máa gbọ́ o ṣé kọ́ọ̀tì ẹ̀ wá jẹ́ pé o ò sí nínú ẹgbẹ́ tó wà ní ṣé èyí ti túmọ̀ sí pé kí n máa rojọ́ káàkiri pé nǹkan báyìí jọ wà láàrin mi àtọmọbìnrin báyìí ta ló wà mẹ́gbàá tá a jọ ń ṣe àti jù bẹ́ẹ̀ lọ àwọn ọmọ tí wọ́n rówó rí náà ń ṣe irú ẹ̀ ẹ sojẹ hmm? mo trust yín mo kàn tún ní kí n ran yín létí ni oh, mo kàn tẹ̀lé ṣe. o ní sọ̀rọ̀ pẹ̀lú mi sórí ah, ọlọ́run eré tó bá mi sílé ní ìka ẹsẹ jẹ ọgá ó fẹ́ pa mí pátápátá mi ò lè pa yín. Eh, ah, one rand ó sì dàbí ó sì dàbí ten rand. Ah, mi ò fẹ́ lọ lé ẹ. joy ni <laughs> mo rí pẹ́kìn kan sí hmm. eh, eh, ọmọ n ta sí báyìí um, ó yẹ kí n gbé ọ dé park àmọ́ ayé rẹ̀ ò yọ báyìí ní tí n kàn ṣe ni pé màá fún ọ ní owó wọn bá mi gbé ọ dé park kó mm-hmm. wàá mọ lọ́ntì ẹ̀. máa yẹ ṣe jẹ. ẹ ọmọ mi ọmọ yìí ọmọ dàbí kọ́ mọ́ kó lẹ́gbẹ̀ẹ́ ọmọ yìí. I love I love you so much. ẹ ṣe jẹ <laughs> ẹ wá wo ẹni tó ń gbé ọ lọ sí páàkì mọ̀ fún lówó kankan ah. mọ̀ fún lówó tó bá dé èmi á fún ní nǹkan enjoy enjoy. hey baby mm. thank you. jọjọ ọ̀dà mo bọ̀ jẹ́ pé ẹ eh, tántálá. má ṣe ó ti lọ. wọ́n sọ fún bẹ́ẹ̀ kí n má ṣe pé mo ti kọjá yé mi. irú kí wọ́n lè nígbà ìbò láfẹ́ fún mi fẹsẹ̀ ọ̀rọ̀ máa sálọ kálẹ̀ léyìí o bí mo tẹ̀sí wà yìí ọlọ́run ti báàgì mi bẹ lọ́dọ̀ rẹ̀ ilé rẹ̀ mọ́ lèmi lè dá sunlé mọ́ ilé ìtàn ilé tèmi o mọ́ tó kù. mama kọjú tùlú ọ̀rọ̀ ògo ni o. ìgbà olúwa ara òjò gbogbo wọn fẹ́ o. wà. kò wáyé tó bá yẹ já. This báwo gan ló ṣe ṣẹlẹ̀? àti wípé aago mélòó gangan lè bá òkú yẹn bẹ. yóò dáa fún yín ẹ wo bá ṣe bí mi ni ẹ ń ṣiṣẹ́ yín bí iṣẹ́ ẹ̀yin ọlọ́pàá ẹ wo èmi ń lọ kírun mò ń lọ kírun mọ́ndírí bì ni nígbà tí wọ́n mọ kọjá lọ bí mo ṣe gbá dẹ́dí bọ́dí bí mo ṣe bá ń bíbà yín ni dẹ́dí bọ́dí òun lọ́wọ́ à ń bì yìí ẹ wo mo ké pé ké pé gbogbo àwọn ará àdúgbò kò sẹ́ni ó jáde sí mi. wọ́n ń bẹ̀rù pé káwọn mọ́ jẹ̀bi ọlọ́pàá. ojú ọ̀nà lé tèmi sì ni dẹ́dí bọ́dí yìí wà tó kí n kọ́kọ́ fi èrún náà kí n wá dọ̀ yín kí n wá sọ fún yín aláàánú ni mí èmi máa ṣàánú ni tí a bá ń gbọ́ jẹ́jẹ́ aláàánú èmi mọ̀ jẹ́ bẹ́ẹ̀. bí ìbá tẹ̀sí lọ́nà lè yín ìbá mọ̀ràn tí wàá sọ fún wa. <laughs> èmi á sọ fún yín aláàánú ni mí <laughs> ẹ wò <laughs> yọ wàá dáa fún yín òun náà mi ẹ dákun ẹ ẹ bá wa yanjú rẹ èmi lọ kí ìsáì ẹ dákun mo jẹ ẹ mọ́ normally iṣẹ́ iṣẹ́ tẹ̀ ṣe yẹn a mọ̀ pé iṣẹ́ gidi lẹ ṣe bẹ́ẹ̀ tiẹ̀ fi tó àwọn ọlọ́pàá létí bẹ́ẹ̀ tí lè lọ ṣe rí ẹ ẹ ìbéèrè kan tí mo kàn fẹ́ béèrè sí ẹ má bínú ẹjọ ẹjọ táìmù wo gan lẹ fún lọ́rùn pamọ́ bí báyìí táìmù yẹn gangan la fẹ́ mọ̀ àbí ọ̀ọ̀ ọ̀ọ̀ fúnfún lọ́rùn pabó ọ̀ọ̀ ẹ̀yin ọ̀rẹ́ mi ẹ má tún ti ń tí èsè tèmi sí i lọ́rùn o ẹ dákun àánú ni mò ń ṣe o ẹ dákun ẹ má jẹ́ káàánú òdìbí mọ́ mi lọ́wọ́ o ẹ má jẹ́ káàánú òdìbí mọ́ mi lọ́wọ́ ẹ dákun èmi lọ kírun ni. Baba, Baba a ẹ lè lọ bẹ́ẹ̀ ẹ kàn sì ṣèrànlọ́ kan fún wa ẹ bá wa dé àgọ́ wa á gba òyìn sílẹ̀ àgọ́ tẹ́ ẹ bá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àti kan pẹ́pẹ́pẹ́ ẹ bá padà sílé yín bó bá tán. <laughs> kò bẹ́ẹ̀ náà lọ ń ṣe ń tó pọ̀ tẹ bá ti débẹ̀ tẹ kọ̀ọ̀kan statement that's all then uh, the problem is ó dà pé you need to do something ẹ máa pe ambulance kó wá gbé cups sí. ẹ jọ ṣé ẹ fóònù ẹ wà lọ́wọ́ àbẹ̀ fún mi <laughs> mo sì ní airtime lórí sim two. hello. wàhálà ló dé o wàhálà ti o wàhálà ti ṣẹlẹ̀ gbogbo ọ̀nà ẹgbẹ́ wọn ti kú tán ìyẹn mẹ́ta ló ti kú láàrin oṣù ah! kẹta pẹ̀sán. kí ló pa wọn. àmọ́ ah! ah, kò yé wa olúwa o òwò ẹ dàpọ̀ ìtẹ̀bẹ̀ tàbẹ̀ ká ẹ ṣe fún wa gangan nìyẹn ìrànlọ́wọ́ tẹ bá lè ṣe fún wa lórí ẹ̀ mà ẹ ṣàánú wa. ìrànlọ́wọ́ bíi ti báwo mo fẹ́ ṣe ìyá ẹgbẹ́ yín pé tẹ bá ní ìdòwò kẹ wá bá gbowó lọ́wọ́ mi kí ni wọ́n fẹ́ ṣe pẹ̀lú àwọn tó ń kú ah, ah, ẹ wo ẹ wá o kókó lókùn ni mo mọ èwo níbi lókùn kò sunkún èmi ò nífẹ̀ẹ́ sógbó lè tẹ gbé wá yìí o ẹyin ẹyin ìrànwọ́ ọ̀sẹ̀ mẹ́tẹ̀ lè ṣe fún wa èmi ti máa sọ bí mélòó kan sínú báàgì ẹ ẹ̀dá ẹ̀kan fún yàrá kan torí àmọ́ bó lọ kú ìbòsè jẹ́ àmọ́ ti ń pa wá àmọ́ sọmọ ọ̀dọ̀ ká máa sọmọ ọ̀dọ̀ kí n fi ní yàrá kan nílé ọkọ mi kẹ́ẹ̀dì gbọ́ ọkọ mọ́ mi lọ́wọ́ àyè. Ah, ojú ẹlẹ́dàá yín tó àníkọ yín o. ẹ wo ẹ wo ah, ọkọ mi dẹ̀ sọ fún mi o má kọ rẹ̀ má ṣẹ̀gbẹ́ nǹkan tó fi sọ bẹ́ẹ̀ lélẹ́yìí o ẹ jẹ́ kí mi wá sọ fún yín ṣé kú tó ń lé yín bọ̀ yẹn tẹ́lá fẹ́ kó pa yín síbi báyìí ẹ ètè bọ́ síta nílé tèmi kẹ́ máa lọ báyìí. ẹ jẹ́ òkè mọ́ sí ẹgbẹ́ ìjà ọkùnrin. ẹ wo ajá wa nílé wa ọkọ mi dẹ̀ níbọn security tẹ̀ wá ń ta yẹn ìbọn wà lọ́wọ́ ẹ ẹ bọ́ síta. ẹ mo ní mo ní gbogbo yẹn wà lọ. gate mọ́ abẹ́ máa gbà mí ni yéésù pé kẹ́ ẹ̀ ń ṣẹgbẹ́ tẹ́ bá ní ìdìgàn lọ́wọ́ kí n fowó rẹ̀yìn lọ́wọ́ ọmọ ẹgbẹ́ yín wá pé wá ń bọ̀ ń bí ṣé mi náà tún máa tẹ̀lé yín lọ ni ọkọ mi máa rí iná o má kẹgbẹ́ má kọ rẹ̀ àṣẹ́kọ̀ọ́ gidi ló ń sọ fún mi sí mi gbọ́ máma àkọ́jú tùlú ọ̀rọ̀. ìbá olúwara òjò kò kó ọbẹ̀ o. kò sẹ́ni wáyé tó bá yẹ jẹ́ tó lọ láláì jìyà. ọ̀wọ́n bá ṣe ló gbà o. owó ohun ò bá ṣe ló gbà ló gbà ló gbà o. kí ló yẹ ti wá ní ẹ ní jẹun ẹ yẹ kó mo lọ bá yín jẹ tòun. èmi mo ní wọn jẹun. kí ló dé. alátìmọ́lá sí ọ̀dà ìgbà tí mo wá ṣàyẹ̀wò lórí alátìmọ́lá mo rí wípé o gbọ́dọ̀ sí nǹkan mẹ́ta nǹkan mẹ́ta yìí rí ipò gbọ́ ọ dáadáa o ọwọ́ àlàáfíà rẹ ni o fi sí o alákọ̀ọ́kọ́ o gbọ́dọ̀ báyàn jà. mi ò ń jà. fara ẹ balẹ̀ ẹlẹ́ẹ̀kejì ò gbọ́dọ̀ bínú ẹlẹ́ẹ̀kẹta má ṣe wo. Ah, tí èèyàn bá tiẹ̀ jẹ mí lówó kí n má gbà lọ́wọ́ ẹ̀. èèpẹ ọmọ gbà ìgbàkígbà tó bá wù tó bá mówó wá fún ọ ènìyàn gbà má sì wo. sí wàhálà. ní tí mo ní kí n wá sọ fún ọ ni tí n bá ní ìṣẹ̀ṣẹ̀ mọ́ dúró dásìkò tó wà á bá mi ọjọ́ lè lọ ọ̀sẹ̀ èyí tí mo ṣe sínú kòròǹfò ìgbín sóńlò. Ah, bàbá mi ò máa ránṣẹ́ mọ́ láti ọjọ́ ah. mi máa lọ. ó ṣe kí ni ó ti sọnù mi ò mọ. tọ́ba ilé mú wa tá a fi lè ṣe ọṣẹ sínú kòròǹfò ògbìn sọ́ọ̀mọ̀ wípé pátápátá lè gún da sọ́ọ̀bù orí àbòtán lórí sáàgbòdì ìgbín ẹni ẹlẹ́ni ní ró pàkà lásọ nítorí ọba fi mọ̀ ṣàhán jẹ wọn mọ̀ gbé wá bọ̀ sọ́ọ̀bù ẹ̀yìn rí pọ́n lo. má lọ wa wà á pè é tó láti rí ọjọ́ ìrìn náà bàbá mi ṣe mí ah. torí kò sí. ìrẹsì tó gbé wá. kẹ́lẹ́ bá ní mò ń wò yìí ẹjọ́ ẹgbẹ́ tí ẹ bá dìde tí ẹ bá dìde tí bá bọ̀ yìí ẹjọ́ yìí ní sùúrù o ọlọ́run ti mú yín owó mi dà owó mi dà ẹ dìde ẹ dìde má kúlẹ̀ mi ò fẹ́ kúnlẹ̀ wọn ò kúnlẹ̀ fún mi. èló ń wọ jẹ. hundred thousand. èló lẹ́ ń pè bẹ́ẹ̀ o. ebi ò fún. igba ẹgbẹ̀rún àbí. èló lọ wá rí ń thirty thousand. ọgbọ̀n rèé.

wo ẹ máa làwọn èèyàn yìí gbà kò máa dá kéwọn kéwọn tálákà o kò máa dá o. tọ́lá ṣèjọba tó sowó gbọdọ̀ rí kò ṣe sáyé owó lọ́fọwọ́ náà yàn lórí gbígbà wọn bá jẹ ẹ̀kọ́ náà já. kọ́lẹ́ yé yín. sọlá fara ẹ̀ balẹ̀ wọ́n ní ká wí fún ni ká gbọ́ ìlísàwò wọn nílé alára ká sọ̀rọ̀ fún ni ká gbà iní ìsáwo wọn lóde ìjírò ẹni awí fún tí ò gbọ́ èèyàn àtà àsọ̀rọ̀ fún tí ọ̀gbà ní ọ̀padà kọ wọ́ àbámọ̀ bọnú mọ́ jà. mi ò jà owó ni àwọn ọ̀rọ̀ owó náà sọ ọjà òun bínú. Ah, tí tí tí mo gbà ẹ bá kí mo fẹ́ fi rajà sí ní ṣọ́ọ̀bù mi. ẹ bọ́ òun náà rè. Ah, mi ò fẹ́ wẹ̀yẹ o mi ò fẹ́ o. ẹni ó mú yìí wá fẹ́ ah, san bẹ́ẹ̀. kó má san mọ́ mo dá àṣẹ wà á pàdé ní kóòtù á rí ìrànwọ́. ṣé mo lọ. ẹ máa mi ò fi mí lẹ bàbá. ọyá ìwọ wá kówó wọlé.

ẹ máa lọ. mo gbọ́ kadà wá ní. ẹ máa lọ yíkẹ̀ tí ń bí mi ní ilé. mo gbọ́ wá ní. bàbá ẹ máa lọ mi ò mọ̀. mo dúró gbà yín tí mo fẹ́ bọ́lẹ̀ náà. bàbá ẹ máa. kí ló ṣẹlẹ̀ tó jókòó síbi tó ń sunkún báà ní bímọ ẹ̀rù àbúwọ̀n pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló ń wo ẹ̀rù anyways tó bá dẹ̀ máa mo lè jẹ́ nìsáyà rẹ̀. kí ló ṣẹlẹ̀ gan. ẹ wo aláàjì wọ́n ti wọ́n ti bà mí láyé jẹ́ o wọ́n ti gba ọgbẹ́rù lórí mi o. wọ́n kọjá ẹ. Ah, pátápátá pátápátá gbogbo ẹ̀ làwọn èèyàn yìí ti gbà. àwọn wo ló gbọdọ̀ ẹ. àwọn èèyàn yìí náà ni. níbo. ẹ àwọn ọmọ ní tẹ́bátì kan jẹ́ owóde ìjírò kó sàpàbí mi ò mọ particular mi mọ particular place kò tiẹ̀ yé mi mo bí wọn ò mọ́. Ah, wọ́n gbọdọ̀ ike. wọ́n ti gbà. ẹ wo ibùdó ọjà ṣọ́ọ̀bù ẹ̀gbọ́n sẹ̀fún wọ́n ti ti pa. pátápátá. tún lọ sí ṣọ́ọ̀bù wọ́n tún lọ kó ọjà tó wà ṣọ́ọ̀bù. ọkọ ah, wọn ti ṣọ́ọ̀bù pa. wọ́n tún ti ṣọ́ọ̀bù pa. wọ́n ti ti. àná àná àná kò possible <laughs> mo ń bọ̀ ah. kò possible. hello hello Lawal báwo ni àwọn boys wo ló wà ní checkpoint ní after Owódé Owódé di ìrókò àwọn ló wà ń bẹ̀ àwọn bí ọdún ṣó o gbọ́n tó ṣẹlẹ̀ o ò gbọ́ wọ́n ní àwọn bí ọdún ti sísọjà ọ̀tọ̀ mi náà kọ́sítọ́mà mi ó yẹ ká ẹ mọ̀ náà wọ́n náà bí ọdún sísọjà ẹ̀ kí ló dé ṣé kò dárúkọ mi fún wọn ni mo gbẹ́ ọ̀dà from above láti federal ah ẹ ṣe àwọn federal wa ni ṣe federal patrol wa ni ìgbà tí wọ́n wá wọ́n wá ẹ wá wá ẹ wá wíà kí ló wá ṣe ṣé kò yẹ kó mọ̀ pé federal patrol máa wá ó mọ̀ ok ó dà ó dà kò sí problem kò sí problem. kò sí wàhálà á wo nǹkan tí a bá máa ṣe sí kò possible ah. ah, ṣe bẹ́ẹ̀ mi ni yà mí lẹ́nu ah, yà mí lẹ́nu Alhaji Master O àwọn àtó bẹ́ẹ̀. hello yes letter l'office ah mo ní letter l'office láàárọ̀ lẹ́yìn mo ń bọ̀ láàárọ̀ là mo ń bọ̀ wá èmi náà ń bọ̀ láàárọ̀ ọ̀la mo ń bọ̀ sọ́fíìsì lẹ́tà so ìwọ́gbọ̀ o ò rí contact lẹ́tà yẹn o rí. Oh ṣé torí mo wà ní ìpín gbogbo eléyìí ṣe ń ṣẹlẹ̀ ok èmi kan bọ̀ lọ́fíìsì láàárọ̀ ọ̀la mo ń bọ̀ àbáyé láàárọ̀ ọ̀la ẹ wo sọlá pé ọ̀rẹ́ ẹ fọkàn yín balẹ̀ ṣẹ́gbọ́. àwọn àgbà ní tigi bá rí lugi tòkè la kọ́ máa yanjú ẹ jẹ́ kí n yanjú ẹ̀mí kọ̀ọ̀kan ṣẹ́gbọ́ tí n bá ti yanjú ẹ̀ tán ṣẹ́rọ̀rọ̀ tí yẹn kò sí wàhálà lift mo wà òun ló fa gbogbo trash wọ̀nyí mm, ká ní mi ò sí leaf kò sí tó jọ bẹ̀tà máa yanjú ẹ̀ ṣẹ́gbọ́ ẹ̀yẹn máa lọ ẹ máa lọ yín. Mm, mm. ẹ mo ní kẹ́ ẹ máa lọ. Ah. jẹ́ mi. kí ló ti ọ́. ìwọ ti jẹ́ mi lọ́tí. kí ló ti ọ́ farabalẹ̀ kí ló mú ọ. ayé mi bàjẹ́. ah olórí mi jáyé ìjọba jẹ. ayé mi ti bàjẹ́. bẹ́wọ̀ gbogbo ẹrù mi àwọn custom ti six. kódà gbogbo ilé tó wà ní ṣọ́ọ̀bù wọ́n ti gbẹ́sẹ̀ lé. Ah, bàbá ìgbà mi nǹkan kí nǹkan tó bá fẹ́ ṣe ẹ lọ sá lóògùn ẹjẹ́ àjọ lọ sá ẹ má ìkàyé mi bàjẹ́ ẹ má jẹ́ ǹjẹ́ dúró mi lẹ̀ ṣọ́. bẹ́ẹ̀ ọ̀la ah. kọ̀ tán yọkọlú yọkọlú kọ̀ wá tán bí ebi mo sọ fún ọ àbí wọn sọ fún o èmi lálà mo gbéra láti inú ilé mi ní ìpín olórí aago fúnra mi mo wá o mo mọ̀ gbọ́kadà wá mọ̀ ni ah! ọmọ náà tí a ti fún mi lálọ́dẹ kò dé kó wọ́n gbàbọ̀. ẹ jẹ́ gbàgbé gbogbo yẹn. ó di dandan kó owó owó sí i ṣé bí sojú mi ni ló fi kó owó túlù ó sì dá léèyàn lórí lẹ́yìn ìgbà mo ka nǹkan mẹ́ta fún ọ mo ní ọmọ jà sojú mi lọ́jà mo ní ọmọ bínú sojú mi lè bínú mo ní ọmọ sínwó ọmọ sínwó. bàbá mo sin owó ni. gbọ́n parẹ́ balẹ̀ kọ́sítọ́ọ̀mù aláfẹ̀yìntì rẹ̀ ńkọ́. bàbá ẹwọ ẹja tiẹ ti sẹ ọkọ tiẹ ti ba mhm. wàhálà ti dé bá ẹwọ èmi ni kẹ ẹwọ èmi lọmọ yín. farabalẹ̀ tí ọgbọ́dọ̀ ah. mọba ah. tẹyin lọbẹyin tẹyin èdòbu èmi ò ní tí wọn ṣe sí o a ti sọ̀rọ̀ fún ọ̀gbọ́n lọ́gbọ́ o sọ ọmọ pé wọ́n lọ́gbọ́ mo mọ̀ mo mọ̀ mo mọ̀ eléyìí nǹkan bàbá ẹ má lọ ẹ má lọ sọ̀rọ̀ ah, ẹsẹ̀ o lè máa rò bẹ́sẹ̀ ní ah. lójú rẹ̀ mo yá ni bó ṣe rí àdọ́gbọ̀n rẹ̀ ní ń gbọ̀n bó ṣe wù. ẹ má ṣe báyìí ah, ayé mi o. mo èso kúnlẹ̀ àwọn bọ́ bá sun tán ojú ń gbọ́. tèmi ti bá mi mo fẹ́ tẹ́wọ́ mẹ́wàá ayé mi bàbá bàbá. ṣé gbogbo ìṣòro tó kọjú sílé ayé ẹ̀ ni ìyẹn ló dẹ̀ ń bá èmi nínú rẹ̀. àmọ́ sọ bìlíìfù olúwa tó bá gbọ́ ọlọ́run gbọ́ tó dẹ̀ bìlíìfù ọlọ́run wa mo ṣetán láti dúró tiẹ̀. yes. báwo mi ò fẹ́ wá síbi lọ́jọ́ tòun ọkọ mi kàn sọ fún mi pé kí n kàn jáde kí n wá ṣe fàájì ní kò klọ́ọ̀bù ọ̀rọ̀ pé kí n ṣeré wá kí n dẹ̀mú kò ní jì kí n dẹ̀ máa lọ bọ̀ láláìmọ̀ pé ọlọ́run fẹ́ kémi àti ẹwà mọ́ra lọ́jọ́ tó kó mọ ọkọ tó máa kọ́ sí fún mo ṣetán láti lọ jáde láti kọ́kọ́ mọ gbogbo ìṣòro ilé ayé ẹ̀ àti nǹkan tó ń bá ẹ àti kí la lè ṣe sí débi pé gbogbo nǹkan tá a bá fẹ́ ṣe ọlọ́run ọba ń fún wa láfta yẹn tá a bá parí ẹ̀ tán wàá ṣẹ̀ṣẹ̀ fèsì sí ọwọ́ ẹ̀ gangan mo gbà ẹ́ lẹ̀ iṣẹ́ tó ń ṣe màá dúró tiẹ̀ débi pé gbogbo ọjà kọjá tó bá kó kò sẹ́ni bọ̀dì tó lè disturb ẹ̀ in fact tó bá ń tọjà bọ̀ tó ń kó gbogbo àwọn ọjà ẹ̀ bọ̀ láti ojú ọ̀nà any custom tó bá dá ẹ dúró tó bá ti ń rí ẹ báyìí ọ̀ràn abẹ́ni ti máa mú ẹ jáde tó parí gbogbo nǹkan tí fẹ́ ṣe fún ẹ tán wọ́n máa lọ lẹ́gbẹ̀ẹ́ wọn wọ́n á máa bọ̀ wọ́n á tún máa juwọ́ sí ẹ sí anybody tó máa dọ́jà ẹ̀dúró débi tá a máa mú ẹ ìyẹn nàbà wá tó tó wá ní lọ́wọ́ òbá tútù ẹ̀ máa mú ẹ lọ sí báńkì máa lọ yàwó fún ẹ máa tún so ní dúró fún ẹ débi pé kò sí ọjà kọjá tó fẹ́ rà kò sí nǹkan tó lè disturb ẹ lórí cars tó ní lọ síwájú lórí ẹ gbogbo nǹkan tó wá rí tó ń bẹ nínú jẹ tó máa wá jẹ ohun gbà pé èmi ni ọlọ́run ọba rán sí ọlọ́run ọba lórí mi ló dẹ̀ ní kí n wá síbí lọ́jọ́ tó ní sáàbù máa pàdé ẹ̀yìn mo ti pàdé ẹ̀yìn mo ti mọ̀ sọ̀rọ̀ tó ń balẹ̀ ẹ̀yẹ ìjà mo ṣetán láti dúró ti ẹ̀yẹ. mo ti rẹ́dì mo ti rẹ́dì tó bá lóyá sí ti mo yá mi. balùwẹ̀ gbọ́rọ̀ gbọ́kọ̀ akó àparò akó àparò wọ́n dàgbà yóò pé lórí sẹ̀rẹ̀sẹ̀rẹ̀ sẹ̀rẹ̀ wọ́n máa jẹ káko adébákun ọlọ́fi kírun tẹ́ ní sáyà rẹ̀ ń sojòjò ọ̀kàn bá bí ọmọ rẹ̀ rà gbẹ́gẹ́dẹ́ ìjẹ́kọ́ ní dúdú ọgbà dúdú bára pẹ́tù mọ́mọ́ mọ́mọ́ bá ń kárùn lọ ò bára pẹ́tù aláyìn lọ gbà yìnrín bára pẹ́tù mọ́mọ́ bá ní kárùn lọ ò bára pẹ́tù tó lè tolúwo pípẹ́ òun àbámọ́dá òun lè dá ti ọmọ ṣẹlẹ̀ lẹ́wọ̀n. bàbá arábìnrin tí mo sọ fún yín lélẹ́yìí mo hmm, sọ fún ẹ pé o ti ronú ronú títí débi pé o fẹ́ gbógun jù o fẹ́ para ẹ̀ dànù ah, ah. ọlọ́run tó sọ pé èmi ni ọlọ́run ló fún bàbá nínú ìtàn ilé ayé ẹ o ti lówó débi pé gbogbo àwọn èèyàn ń kí kú oríire ni hmm. amásìkò tá a wà ẹ gbogbo owó tó ní gbogbo ẹ pátápátá ti lọ́nà lọ́wọ́ ah! onífàyàwọ́ ni àwọn tó máa ń kó ẹrù láti ìlú òdìkejì sílùú wàtàwàǹbì ni ibi ah, ah. pé gbogbo tó ní pátápátá ti lọ bàbá mo wá fẹ́ kẹ́ bá mi dá padà mo fẹ́ kó dé èèyàn sígbà tó wà tẹ́lẹ̀ ìdí nìyẹn tí mo fi mú wa ọ̀ka rẹ̀. ìwọ ọmọ wípé béèyàn bá ti là tó ló lọ tó wọ̀ ń bá sì kú ò lọ́wọ́ rẹ̀ bí ìgbà tó yẹn bá sì lọ ń kókó gi ọmọ pé sí ayé nu ni ayé ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ah, fàyàwọ́ mélòó mélòó àwọn ẹran tí mo ti ṣe irú ẹ̀ fún tí nǹkan kan ò ṣe wọ́n wá gbọ́jà ló ẹ̀ wọ́n sọ ọ́ sí kolombo gbogbo ẹni yòówù tí bá wá ń bẹ́ǹdì ọ̀rọ̀ rẹ èmi lórí lónìí o gbogbo òṣòro rẹ ó ti gbọ́dọ̀ lọ gbogbo àkólọ rẹ tó lọ lọ́wọ́ kọ̀ọ̀kan ó máa padà lọ́wọ́ mẹ́wàá mẹ́wàá èmi ni mo sọ bẹ́ẹ̀ fún ọ. wo àwọn kan bẹ táwa ti ṣiṣẹ́ fún tí ẹ bá kó ẹrù òfin tí ẹ ní wọ́n mọ̀ kó tí ẹ bá bí ẹ pé dúró bẹ́ẹ̀ kí ló gbé tó bá ní igi lásán ló ń gbé igi ni wọ́n bá ń bẹ̀. kọ́dà tó o bá gbé ìbọn tó ń kiri ìwájú police station báyìí pé ẹ bọ́ o táwọn ọlọ́pàá bá dá ọdún tó o bá ní kì í ṣe ìbọn omi ni omi tútù wọ́n bá ń bẹ̀. gbogbo tó o bá fẹ́ nu ara rẹ pé pé lọ ń tà ni àwọn ọ̀tá rẹ ọmọ bá nu gbá rẹ. àmọ́ ń tọrọ mọ́ òṣì díẹ̀ ni àwọn iṣẹ́ mẹ́ta kan lèmi ó ṣe fún ọ n wà á mọ̀ bóyá ó lè ṣe àbí kò ní lè ṣe. ah bàbá kò sí nǹkan kí nǹkan tó bá lè kì í ṣe mo ti rẹ́dì wọn náà mo ṣe wá bì. ó ṣe èmi náà ò ṣe gbà ọ lẹ ọmọ wípé tí n bá tẹ̀ ní tí ọba rin kò sí babaláwo tó lè tẹ lókè ìgbẹ tí wọn. òun mọ̀ mí bẹ́ẹ̀ ni ẹ bá mọ lákàndú ìjà olúwa rẹ̀ ò níbi gbẹ́ ìkọ́kọ́ mu àṣejẹ mẹ́ta kan ni wọ́n ṣe fún ọ ọ jẹ́ láàárọ̀ ọjọ́ kìíní ọ jẹ́ kejì láàárọ̀ ọjọ́ kejì wọ́n bá dàárọ̀ ọjọ́ kẹta ọjẹ́ kẹta ẹja òjijì ni wọ́n ṣe fún ọ tọ́ ọba ilé gbìyànjú tọ́ ọba jẹ́ ó yìn mí láwo èmi ni mo sọ bẹ́ẹ̀ fún ọ bóyá kọ tẹnu bí ọba lè ṣe. dandan ni ó gbọ́dọ̀ ṣe ó ṣe tó aláṣẹ kù ẹ̀yin lẹ ń bá kẹ́wì kẹ́mọlẹ́kùn lẹ ń bọ́nà ìwé ọ̀nà ìjẹ́nẹ̀kọ́nà àmọ́ lọ́wọ́ àmọ̀ lẹ́sẹ̀ ó tutù ẹgbẹ́ mù sí lónìí ọ̀rọ̀ ọmọdé ìdílé tó fi ẹgbẹ́ sí o. Why? Not again. ṣẹlẹ̀ sí wa náà kí ló ń ṣẹlẹ̀ sí wa. I don't know. I can't even say. ọ̀rọ̀ ìwà why all this. àwọn èèyàn dá àwọn èèyàn dá àwọn èèyàn dá. kò dẹ̀ sẹ́ni tó fẹ́ kó kò dẹ̀ sẹ́ni tó mọ ní tààtù kan o. eléyìí bàbá bá eléyìí bàbá tó. ọ̀rọ̀ ìwà ti dìbò lọ́ọ́ yàgò. Is it true? Yes. Ah! Yes, it is true. Kò dẹ̀ sẹ́ni tó máa ń bọ̀. Mo lọ lọ ṣe ní ẹgbẹ́ ẹgbẹ́ ṣe jẹ́ kọ́. Eléyìí máa ń bẹ̀ bá eléyìí máa ń bẹ̀. Ikú pa wọ́n ní kọ̀ọ̀kan. Ikú pa wọ́n ní kọ̀ọ̀kan. Ikú pa wọ́n ní kọ̀ọ̀kan. kò gbọ́dọ̀ fojú kan ra wọn o ikú ni ikú. ìlànjọ oúnjẹ oúnjẹ làlàlàlàlàlàlàlàlàlàlà. máa dúró máa dúró mama kọjú tùlú ọ̀rọ̀ ìgbà olú ọ̀rọ̀ òjò kò kó ọbẹ̀ o kò sẹ́ni wáyé tó bá yẹ já tó lọ láláì níyà. ohun ọba ṣe é ló mọ̀ Arika, Arika, Arika. ẹ fi mí lẹ jẹ́ kí n bá sọ̀rọ̀ ẹ jẹ́ kí n bá sọ̀rọ̀ má ṣe bá sọ̀rọ̀ àríkẹ́ àríkẹ́ àríkẹ́ ẹ rí bí ọlọ́run ṣe bá mi ṣe tí ọwọ́ ẹ̀ ti ń lọ sókè báyìí lágbára ọlọ́run ò ní lọ lẹ̀ ṣùgbọ́n kinní kan ló lè ṣe tó lè dùn mọ́ ní orílẹ̀ ibi tí bàbá yín bàdé náà ló wà ṣùgbọ́n tó o bá tiẹ̀ lè bá mi ṣe bó ṣe yàrá méjì péré ló bá mi kàn bẹ́ẹ̀ kí n tẹ kókó onulé máa ṣù tí mò ń gbé yìí. máa mi gbogbo nǹkan tẹ̀ ń sọ pátápátá ló mi by this time of next month mo fi ń da yín lójú ní agbára ọlọ́run máa parí ilé yìí. wà á parí ẹ̀. bẹ́ẹ̀ni màá bí mo bá dẹ̀ ṣe ń parí ilé yìí tẹ̀ ń kó wọnú ẹ̀ máa wá fi ọkọ̀ ńlá kan máa wá fi tẹ yín nídìí. èmi bẹ́ẹ̀ni. ee olúwa mo dúpẹ́. màámi ṣe wá rí kinní kan ló wà ń bẹ̀rù. kí ni kí tún ní. gbogbo nǹkan tí bàbá mi tí ò dúró jẹ màámi ẹ máa jẹ jù bẹ́ẹ̀ lọ lórí wa. àmín àmín rántí wípé màmí ojoojúmọ́ báyìí ni mo máa ń ka ọjọ́ orí yín. Eh, torí èkéde. mo ń expect ọjọ́ tẹ máa pé eighty years máa wá ṣe ọjọ́ ìbí yín tó jẹ́ wípé gbogbo ìlú yìí máa mì títì. èmi eh, bẹ́ẹ̀ ni ah, màá mi. olúwa mo dúpẹ́ <laughs> àṣebi náà jẹun ọmọ. Ah, ẹ jìyà púpọ̀ lórí wa. Ah, ọkọ mi i da fún ẹ thank you dear. Hmm. ọkọ mi i da lórúkọ jésù ògo ẹ tó ti ń búyọ kò ní lọlẹ̀ wàá máa rí ṣe gbogbo tó bá ti dáwọ́lé báyìí á máa yọrí sí rere gbogbo èrò ń gbọ́ ọkọ ẹ sí rere gbogbo èrò ńgbà ọkàn ẹ sí rere á wá sí ìmúṣẹ ó ní farasin kú o lágbára Ọlọ́run <laughs> wá pé má gbàgbé ẹ ọṣọ ibi tó wà yẹn náà ní ìsìn báyìí ìwọ̀nba tí mo nílà náà là ń fi ránṣẹ́ sí i. ló lágbàdo ipá ajẹgbọrọ dàgbà a kì í ṣáàjì kan lọ́pàá a ní fọwọ́ àgà ká fi mú alágẹmọ ìwòlò rẹ̀ pé egun ògbúdọ̀ ná babaláwo ndégun bá na babaláwo ńjọ náà lásọ rẹ̀ gbiná wàá lò gíríta àwòdà kàró. ọ̀sẹ̀ tura ò ní dàtí ọmọ gbà ń gbà lọ́wọ́ mi. sọlá pé ẹlẹ́ẹ̀kejì ni ó fẹ́ jẹ yìí ní ètò túmọ̀ sí pé lóòórọ̀ kùtùkùtù ọ̀la tètè kọ́ wá jẹ kẹta yòókù nǹkan kan ò ní sẹ̀mí rẹ̀ yọ jẹ fún wọn náà yọ gbà fún wọn náà ọ̀kárì. ọ̀ya bẹ̀rẹ̀ sí ní bí ẹ bẹ̀rẹ̀ sí ní jẹ iṣu súnsun kì í hun ná òkú jíjẹ kì í hun àkàlàmọ̀gbò mo múra mo mú jẹ ńlá parò ké bá parò bá ti fojú kolóko òkòkò ní pawọ̀gbẹ́ ọ̀jẹ̀ tán pátápátá ọ̀jẹ̀ tán pátápátá ó yà jaramu jaramu jaramu ọ̀jẹ̀ tán pátápátá ó ṣe é ó kọ́kọ́ ẹ ó dúpẹ́ gan o hmm, in fact ṣé mo òbí ayé mi ti bàjẹ́ tó bá yẹ pé wọ́n ní kíyàn máa bọ ọjọ́ ni màá máa bọ ọjọ́ yẹn ẹrú ti bà mí mo ti rò ó pin sọ́lọ́run lọ́run ó dàgbé kí n lọ kú kí n para mi. Ọlọ́run ìyá rẹ ẹ bébì ẹ mi ah! hmm. eh, eh, kò fẹ́ advice ẹ pé Ọlọ́run ti gbogbo hmm. torí pé tí ò bá sí sùn kò sí nǹkan tá a máa pè níyàn tí ò dẹ̀ ságbàdo kò sí nǹkan tá a máa pè lógi Ọlọ́run ti fi wá fúnra wa náà ó dẹ̀ ti fi wá mọ́ra wa ó wá fi wá mọ́ra wa náà tán ó tún wá fi àánú ara wa síra wa lọ́kàn mo ṣetán láti dúró tiẹ̀ délẹ̀ ó dàbí pé a ti wà ní ìpele kejì pẹ̀lú nǹkan tó ń ṣe fún ẹ lọ́wọ́ ìkẹyọ̀ kan wọ́n ti sọ fún wa pé ọ̀la ni ẹ̀ọ̀kan yẹn náà máa fi di jálẹ̀ ẹ̀ẹ́dẹ̀ ní bá bí ẹni pé tó bá máa fi dọ̀la ẹ̀ má jẹ́ ká pẹ́ dọ́dọ̀ bàbá ah. tó bá ti ń di pé adébẹ̀ tán dẹ̀ yẹjú nǹkan tó máa yanjú ẹ̀ fún tó ń yanjú nǹkan tó máa yanjú fún ẹ tó ń bá ìgbára tó máa fi di next monday tá a máa mú yìí má gbé ẹ lọ sí bank má lọ withdraw owó fún ẹ má dẹ̀ dúró tiẹ̀ kò ti yẹ wà lè bẹ̀rẹ̀ business ẹ kò ní sí pé ẹ mú kó sórí business owó yẹn tó ń wọlé mọ́ ó máa bẹ̀rẹ̀ sí ní upgrade lójoojúmọ́ tí wọn náà lè máa yin ọlọ́run ọba lógo. mo tètè ń dúpẹ́ mo dúpẹ́ ọba tó gbé mi pàdé ẹ̀ ah, ọlọ́run títí láláì ni ó máa ti bà mí Ah. mi ò fẹ́ padà sí ẹsẹ̀ oko àárọ̀ mọ́ mo fẹ́ máa lọ síwájú ah, iṣẹ́ ò dáa ẹni tí wàá rí o. kò sí bàbá tanisẹ́wò. bí kékeré wà láti mú oúnjẹ ní báyìí. kò sí bàbá tanisẹ́wò àbí ìwọ́rìn ọ̀kan tó máa ní ìṣẹ́wò ah, ọ̀rọ̀ wò. iṣẹ́ òní wù mí ló ń kọjú sùn ìṣẹ́kẹ̀. ọlọ́run ti gbà fún yín náà hmm? jà yín ọlọ́run lógún lógún. ó jẹ́ ká yin ọlọ́run kí tún wá yin ẹ̀ náà lógún àti ká sọ méjèèjì. bọ̀tẹ́ ọlọ́run ló rán mi sí ẹ o mo èmi ò ní capacity láti rí ẹ tí ò bá jẹ́ fọlọ́run ni kí n jẹ́ sí ọwọ́ mi fún ẹ. bẹ́ẹ̀ni a mọ ohun ọ tó yẹ pé láì tí ì ṣe nǹkan oògùn wa ti máa ní ká mẹ́yìn wá kò sọ bẹ́ẹ̀ kò rẹ́nu fẹ́ kọ́ mi kò ń ṣe pé okùn okùn wọ̀n ẹ́ okùn ń ṣe orí ìwọ náà wò ó gbogbo ibi tó bá ti ń lọ báyìí aláàánú a máa dìde ìrànlọ́wọ́ sí ẹni o máa ṣoríire ó lè yí ó kéré o sì máa rà míì nínú ọlá ló ti máa lo gbogbo ìgbésí ayé ẹ. Ah, mo dúpẹ́ gan o. èmi náà wá sí kí ni mo fi ń dá ẹ lójú pé mi ní fi ẹlẹ́ǹgbà kankan hmm. olùdúró tì tí mo jẹ́ fún ẹ mo ṣetán láti dúró tì ẹ títí débi tẹ́rù òsì ní báyìí mọ́. Ah, ṣùgbọ́n <laughs> ok ó dàgbà lè máa lọ báyìí. pálẹ̀kùn láìwọlá kò sí. láìwọlá ò kò wọ̀ mọ̀ wípé àṣejẹ́ lẹ́ẹ̀kẹta tẹ́ ẹ fẹ́ jẹ yìí ìwọ àti ẹlẹ́gbọ́dọ̀ jọ jẹ́. láìwọlá sóbì wà jágbà yóò ṣe lójú fèrè ọgbálẹ̀kùn láìwọlá kò jáde. ọyẹlá ọyẹlá ọkàn ilé olúfẹ́ ọ̀gbọ́dọ̀ wúgbẹ́ di ẹ̀kú ilé olúfẹ́ ọ̀gbọ́dọ̀ ṣe jọjọ ẹrù jẹjẹ kan bẹ lákòótó pọ̀ ní olúfẹ́ ojoojúmọ́ ní fíìmù pé wàá lò gíríta àwòdántí karó ọ̀yẹ̀là láìwọ̀ láìwọ̀dà. ti ayúwẹ̀ bàbá yìí ó lẹ tún sọ yìí. Ah! a sì sọ lálẹ́ àná lòun jẹ́. sọlá pé bí bá sọ pé iná ń jó lórí omi tiẹ̀ ni pé kí n kéwú ẹ̀ wá. láì wọlá tó mú ọ tó mú ọ wá hàn mí ọmọ wípé mi ìbá wọn hèrà tí ọlọmọ nú láì wọlá ti kú ni mo sọ bẹ́ẹ̀ fún ọ. ikú báwo ewu ewu ni ikú. àmọ́ wo ibi tọ́rọ̀ dé dúró yìí wọ́n sọ ju abẹ́kù fún ọ so orí orí rẹ ni kò dì mú orí rere ti rere ìrírí ọlọ́run méjì orí rere ti rere orí làbá bọ àbá fò sálẹ̀ oògùn lọ́lọ́jọ́ kan àpọ́njú orí ẹni lọ́lọ́jọ́ gbogbo orí rẹ lọ tẹ̀lé ọ tó jẹ́ kí láìwọlá ó kú o torí tí láìwọlá bá tẹ̀lé ọ dé ìtẹ́ ẹ bá jọ jẹ àṣejẹ lẹ́ẹ̀kẹta ẹ̀ ní tí ìbá ṣẹlẹ̀ sí ọ òrè. bẹ́ẹ̀ ni. Mm, mi ò fẹ́ mi ò fẹ́ mi ò fẹ́. ìwọ ọba ti dòdì dẹ o ní dára yín o ní dẹrù ọ̀run tí ó ṣẹlẹ̀ sí ọ olórí. Ah, bàbá. àmọ́ ní bó ṣe wá wà yìí náà o dúdẹ o ṣe é tú dànù gbogbo tó wúlò nù gbèsè ayé rẹ pátá làìwọ láti. yéé yéé yéé bàbá. o rèé o ẹ̀yin tẹ́ mọ lo fóònù tí pé lápẹ̀kú bàbá yín òróró rà bíi fóònù four hundred thousand iṣẹ́ kí ló ń ṣe ọmọ ìyá ẹlẹ́kọ̀ọ́ ọmọ ìyá ọlọ́ọ̀lẹ̀ tó ń gangan gbé fóònù one fifty thousand lọ tá n bá bẹ́ẹ̀ iṣẹ́ èlò ìyá rẹ̀ ń ṣe èlò wọn ta gbádùn lẹ̀ torí tẹ́ jẹ torí aṣọkáṣọ tẹ́ wọ̀ ẹ máa tẹ̀ lọ́kùnrin tí ó lò yín wọ́n lo pátá wọ́n lo kọ́mú wọ́n lo nǹkan oṣù yín ibi ọba ayé ẹ̀ járe o kọ́ ọ máa lọ òjújẹ òwúlò mọ́. sọ ọ ta ló fi tì. ayé mi bàjẹ́ ayé mi ò mo mọ̀ pé mo ti ṣe mo mọ̀ mo mọ̀ pé mo ti jẹ̀bi àmọ́ ẹ̀dá yìí jẹ́ ìwé bẹ́ẹ̀ ah. mọ́. kí wàá ní wọ́n sì báyìí lójú máa rí ah. bẹ́ẹ̀ ojú náà ní rojú sàánú. àmọ́ ibi tá a dé yìí níbi tí wọ́n pa ọwọ́ àgbẹ̀ ni wọ́n gbọ́ ọ lé wa báwo kọ́ da sí wa. Thank you. ikú tí ń pojú gbẹ ni òwe ńlá ló pa fún ni o tó túmọ̀ sí wípé ojú lalákan wa gbọ́dọ̀ fi mọ́ sọrí ní àsìkò tá a wà yìí ìbá wa wò pé ká fi ti àwọn agbófinró ṣe lórí ọ̀rọ̀ tí ń bẹ mọ́ o inú mi ìbá wa dùn tá a bá lè rí èèyàn méjì tó lè fara rẹ̀ kalẹ̀ fún wa láti ṣiṣẹ́ ọ̀tẹlẹ̀múyẹ́ láàrin wa ká lè bá a mọ ibi tí iná ti ń jó àríyá méjì tó lè fa rẹ̀ kalẹ̀. mo ṣe tán láti fi ara mi síbọ̀. nice one nice one. màá sì kejì ẹ. oh ah. good. sí ẹ lo. sáàbì bẹ́ẹ̀. láláì mọ bètè kó ti gbé wọn wá o. ọ̀pára lóhùn agogo agogo kìkì wọ́n irun tún borí kan àtẹ́lẹsẹ̀ abẹ náà adébáfà abẹ́fẹ́lẹ́ onígbàjámọ̀ jíbẹ́rí bẹ́ kedere lójú ẹja rí lómi ìjàndá lójú alákan wo náà wo yẹ̀rẹ̀yẹ̀rẹ̀ oòrùn ojú onígbàjámọ̀ ní sọ́mọ́ lè jagun abẹ́ kó kóbi lọ kó karùn lọ omi ló kún borí afárá ìgbétorí àìsàn tó kù sọnù adébákọ àtàpà kórìkórì níjọ wọn ni wọn pa ìyá ayédègbé agbéparó lẹ kò lè dá ọ̀rùn mi lágbọ́ bàbá babẹ́lẹ̀ bàbá ò lè parí mọ́ bàbá ránṣẹ́ gba sẹ́wẹ́ mọ́ nídẹ̀ wọn àti ọ̀hún mọ́ bò ó wọn nílẹ̀ tájá bá wà orí ara ẹ̀ ní wálé o ilẹ̀ tájá bá wà orí ara ẹ̀ ní wálé o òkú ayé ọ̀gbágún àgọ́ adìẹ ọ̀gbà kalamago adébáfò bára gbójú àgbọ́nìrìndún nítorí bàbá ń sanwó retí pa òkun bàbá ń sanwó rè láméjì ọ̀sà bàbá ń sanwó rè wàrọ̀ ọ̀làjòjúmọ́ tí mọ́ wálé ayé o. bàbá ń sáwó rè wá lọ́wọ́ la ìjojúmọ́ tí mọ́ wálé ayé. ni ṣe ṣẹ̀dá rẹ̀ ò lè gbàbọ̀ orí rẹ̀ ò jábí labújágun ẹsẹ̀ làkúrò láti dájà òòrùn láyé. Hmm. hmm. sọlá pé o orí rẹ dorí owó o orí rẹ dorí owó o ìṣẹ̀dá rẹ dínú àpèsè ìjì ogbè ní bàbá pa ìjì ogbè ayére patiko làgbóhùn ẹja ìyípayàpá làmọ̀nà ejò. torí owó ọdẹ ní àpèsè sọ wá irun tí ń bẹ lọ́wọ́ àwọ̀ rẹ̀ fúnra rẹ̀ lọ́ọ̀lọ́ rẹ̀ dàsá nítorí wípé ojú ikún kì í kú lóko ẹ̀pà ojú odidẹrẹ́ kì í kú lóko wákàjẹ́ àtòkò àtòsí kó máa gbé gbèsè fún owó ni kọ́ mọ owó wá o kápá yí ọmọ ká ọ bìnrin bá kanrin ìṣẹ́pẹ́ ara rin a sì èyí àgbà ìbomi dákó tó kú ẹnu àkúfọ̀ kiri mẹ́rin ó di wọ̀ báyé bá ti lé ọba ìkàgbára àwọn ọmọ kan ọ̀ òkùnrin nígbà kú òkùnrin nígbà kú ẹni gbogbo àwọn ọ̀tá rẹ̀ ni wọ́n bá wọn. ṣọlá pé òjijì. ó rẹ o wẹ̀rì rẹ o àwẹ̀ tẹ wẹ̀rì sá wẹ̀rì rẹ o wẹ̀rì rẹ o wẹ̀rì rẹ o àwẹ̀ tẹ wẹ̀rì sá wẹ̀rì rẹ o wẹ̀rì rẹ o wẹ̀rì rẹ o àwẹ̀ tẹ wẹ̀rì rẹ o ó dẹ̀ kí ló tẹ̀ jẹ́ kó wà sọ̀sẹ̀ sùn. ìṣé òun ti pè látẹ̀kùn ni. tẹ̀yẹ kó ti pè é wíyẹ ti pè é náà. ah ṣáwọn ni wọ́n ń pè yín. Eh, ó bá wọn eh. sọ̀rọ̀. hello hello àti wàá ní kí n jà. sorry. wo àwọn méjèèjì ta ránṣẹ́ àwọn ló pè mí sọ ní àwọn wáyé déjà kí ló ní bá ṣẹlẹ̀ báyìí. ẹ mọ̀ tó ṣẹlẹ̀ èmi wò pé bóyá ká pe jíà léde. ẹ má jẹ́ ká pe jíà léde o ẹ jẹ́ ká polópa kọ́ bá wa rescue wọn ná. ẹ jẹ́ ká you are right but for now ṣàlèdè ní kẹ́ jẹ́ ká pè ìlú òkè wà kó má nà lórí mú fòun ẹ̀ kò pè wọ́n. ṣàlèdè báyìí báyìí báyìí déjà yé àti ní problem o. dá inú bọ̀ náà. Ah! ó ti rí ṣọ́ọ̀tì pé. ó ti ó ti rìn. Hello? Yes. Okay, okay, okay, okay, okay. Màá get back, see, màá get back, màá get back. Kí ló ṣẹlẹ̀? Ah, wọ́lá ti wà o. Kí ló ṣẹlẹ̀? Àwọn ọmọ tó pè mí nísìn, wọ́n láwọn ọmọ tá a ránṣẹ́ wọn ti wà nínú problem. Nínú problem wo? Oh, oh, oh, Àwọn ọmọ ẹ ti wà ní danger danger gidigidigidi. Eh, eh, eh, take it easy ẹni sùúrù ṣe be ní link commissioner of police lọ́wọ́. then call him. kí ló ń sọ. Ah, kò lọ ó ń drop bẹ́ẹ̀. ok ok ẹ ní sùúrù just calm down ẹ mọ̀ tẹ́ máa ṣe ẹ máa try ẹ̀yìn nọ́mbà gba àwọn members tó kù kẹ́ fún ọkọ̀ pàdé one palace meanwhile ẹ jẹ́ káwa lọ rescue àwọn ọmọ tó wà ní danger. ok ok ó yá ọ̀nà kìkìá. kí ni ṣíọ́ ewọ ọ gbọ́dọ̀ ṣoṣo ẹ yo bẹ́ẹ̀ ni ọ̀nà gbọ́dọ̀ dímọ́ bọ́kẹ́ bá yọ mọ́nà wá ọ̀yà máa wí tẹ̀lé mi wọ́n lè dímọ́ lọ́kọ́. ọ̀nà ò dímọ́ lọ́kọ́. ọ̀nà ò dímọ́ lọ́dà. ọ̀nà ò ní dímọ́ lọ́dà. ọ̀nà ò ní dímọ́ kọ́kọ́kọ́ máa roko. ọ̀nà ò ní dímọ́ lọ́kọ́kọ́lọ́kọ́ roko. ọ̀nà ò ní dímọ́ àdàkọ́ máa yẹ̀nà. ọ̀nà ò ní dímọ́ ládàkáládà máa yẹ̀nà ọkọ mi ya wọn bẹjẹ lébè. ọkọ ò ní ya ká bẹjẹ lébè. gbogbo ara gúdúgúdú fi dira ogun. gbogbo ara ni gúdúgúdú fi dira ogun. àmújulẹ̀ la méwu ẹgẹlẹ. àmújulẹ̀ la méwu ẹgẹlẹ. àmújulẹ̀ ni ti bòbó àwòdì. àmújulẹ̀ ni ti bòbó àwòdì. bá a kú ọ̀sẹ̀ tura bá sí. tí a kú ọ̀sẹ̀ tura bá sí. eruku ìjẹ̀gbọ̀n. eruku ìjẹ̀gbọ̀n. eruku ìjẹ̀gbọ̀n eruku ìjẹ̀gbọ̀n ní tẹ́lẹ̀ jáde ọyá pàṣẹ fún pé kó sí. ibo làjá ti jì mọ́nàgbọ̀n lẹ́sẹ̀. ṣọlá pé ẹ̀rù ọ̀sáṣú lẹ̀gbẹ́lẹ̀gbẹ́. ikú ń bọ́ mọ́ rìn ọmọ òfúra kò fúra kò kò fúra o. ikú ń pa wọ́n jẹ bí ẹni káwé. ojútólé ó tó kó ó dàrú ro ṣọ́ra. wọn ní kọ̀ọ̀kan kò gbà wọn ní kọ̀ọ̀kan kọ̀ọ̀kan.